107.9 Fresh FM 107.9 oh seven kọ sísọ ó kọ sísọ a tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa ayérédé ọmọ yẹkoyẹko ọ̀gẹ̀dẹ̀ dé ọmọ yẹdoyẹdo eré tún ti ṣe bẹ́ẹ̀ wọ̀lú ọmọ yẹ̀lúyẹ̀lú ìròyìn tó kọ sísọ ló tún ṣe bẹ́ẹ̀ ló gà tẹ̀ ìkànnì fresh lẹ ti ń gbọ́ wa one zero seven dot nine òun gangan lójúpọ̀nà rẹ̀ à ń bẹ lórí òkè téńté yẹn ní ọ̀ṣọ́ba presidential hilltop nílùú abẹ́òkúta tí ṣe olúlu ìpínlẹ̀ ogun àjẹ́ wípé ojú oró ká tó máa kíyín pẹ́ kú àmójúbà omi lẹ́gbẹ̀ẹ́ òṣìbàtà ká máa kíyín pẹ́ kú lékè odò lọ́mọdé lágbàlagbà lónílé lálejò etí gbogbo tó ń láǹfààní láti gbọ́ wa lọ́sàn yìí àmọ́ kíyín pẹ́ kú àmójúbà wa lórí àkọ̀tun ròyìn eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó kọ sísọ. waheed akintayo lorúkọ mi ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà òní ń lọ jọ́bọ̀ thursday ọjọ́ kẹtàlélógún nínú oṣù kẹsàn-án ọdún 2021 gẹ́gẹ́ bí ìṣe wa àwọn kókó kókó àwọn kókó ìròyìn eléyìí tó kọ sísọ òun la kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní kó jáde lọ́kọ̀ọ̀kan ìjèjì kó tó di wípé a bọ̀ sí ojú àgbà mi ìròyìn eléyìí tó kọ sísọ fún tọ̀sán tòní. sísọ lọ́sàn-án tòní ẹja kọ́kọ́ kó látẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ arómisá lẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ èkó ìlú tó lókun tó tún ṣe bẹ́ẹ̀ lọ́sà wọ́n pé ọ̀rọ̀ mọ̀ ti kọ sísọ mọ́ arákùnrin kan lọ́wọ́ arákùnrin eléyìí tó lu ọgbọ́n àwérékèlè tó dà fún arábìnrin kan tí arákùnrin ọ̀hún tó sì bẹ̀rẹ̀ sí ní ṣe ní àlàyé fún arábìnrin ìwé pé òun fi arábìnrin ọ̀hún gẹ́gẹ́ bí ìyàwó àwọn àmọ́ wọ́n pé níṣe ni arákùnrin ọ̀hún lọ́mọ ìyá làgbà lẹ́yìn tó ti bá arábìnrin ọ̀hún ní àjọṣepọ̀ tán tó tún gba owó eléyìí tí í ṣe owó gọbàì lọ́wọ́ arábìnrin náà ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ọkọ̀ sísọ lẹ́kọ̀ọ́ ibẹ̀ ló gbé ṣẹlẹ̀ bá a bá ti ń tẹ̀wájú ẹ lórí ọ̀fẹ́ láti gbọ́ lódìdí ẹ wá já gbàbẹ̀ ẹ já gbéra o eré gbogbo ó di ìpínlẹ̀ Akwa Ibom ní ìpínlẹ̀ Akwa Ibom wọ́n pé ìṣẹ̀lẹ̀ eléyìí tó gbẹnu tọ́tọ́ sísọ. So òun náà lọ́mọ̀ ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n pé nígbà tí òpin ayé bá dé oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ láwọn ìṣẹ̀lẹ̀ àgbọ́kọ a ìṣẹ̀lẹ̀ àgbọ́ta kìjì ní ọmọ ṣẹlẹ̀ wọ́n ní lára arúfẹ́ ìṣẹ̀lẹ̀ òpin ayé ọ̀hún òun náà ní ìṣẹ̀lẹ̀ èyí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Akwa Ibom o níbi tí wọ́n gbé ń fìdí rẹ̀ múlẹ̀ wípé bàbá àjàrà bùkà kan wọ́n ní bàbá òun mọ̀ ṣe ń tọgbẹ̀nu tán mọ́ débìnrin ẹni ọdún mẹ́ta ó dín ní ogún seventeen year old eléyìí ti ṣe ọmọ bíbí inú rẹ̀ wọ́n lò náà lọ́mọ fi tìpátìkú kùkì mọ́lẹ̀ ó fún ọmọdébìnrin ọ̀hún ó fún lóyún o ó sì tún ṣe bẹ́ẹ̀ ó tì í bọ́ta nínú ilé ìṣẹ̀lẹ̀ yẹn gbẹnu tán ó sì kọ̀ sísọ bá a bá ti ń tẹ̀wájú ẹ gbọ́ lódìdí láti ìpínlẹ̀ Anambra. orúkọ sísọ lórílẹ̀‐èdè Amẹ́ríkà nílùú kan tí wọ́n ń pè ní Florida wọ́n ní arákùnrin kan ẹni ọgọ́ta ọdún òun náà ni wọ́n mọ̀ títì lọ́pọ̀pọ̀n ó di iwájú ilé ẹjọ́ kódà arákùnrin ọ̀hún ó ti gba ìdájọ́ o eléyìí tó gbẹnu tán kọ sísọ níwájú ilé ẹjọ́ lórí ẹ̀sùn wípé níṣe ló mú ẹ̀rọ ayàwòrán kámẹ́rà kálẹ̀ tó sì lọ rèé fi sí ibi kọ́lọ́fín ní yàrá àwọn obìnrin ìṣẹ̀lẹ̀ yẹn gbẹnu tán ó sì kọ sísọ bá a bá ti ń tẹ̀wájú o ẹ gbọ́ gbogbo ẹ̀ lódidi ọmọ alájẹ ni wá ẹja sáré lọ rèé gbégbá àjẹkárí àfẹ́ polówó ọjà bá a bá ti padà dé ojú ọ̀gbagadè ìròyìn tó kọ sísọ nìkan ni fresh one zero seven dot nine ìlú Abẹ́òkúta olúùlú ìpínlẹ̀ Ògùn ibẹ̀lẹ́ ti bá wa ó kọ sísọ. ìmọ́tótó ní borí àrùn mọ́lẹ̀ mọ́yẹ́sẹ̀ borí ooru àyíká tó jíire ní ṣàtọ́kùn fàlàáfíà ẹ jẹ́ ká tọ́jú ilé ká tọ́jú ara wa ká sì tún tọ́jú àyíká wa pẹ̀lú káàrùn àtàìsàn ó lè bá a jìnnà sí wa Fresh FM ló ní ìmọ́tótó ṣe pàtàkì. Foodco is here again. Foodco is here again. Everybody's happy. La la la la la. What is making you so excited? Foodco is opening its 14th store in Abeokuta at the Social Center on the 8th of October. Who is Foodco? Foodco is your one-stop shopping mart where you can shop, eat, and play at the same time. They have a supermarket where you can have your groceries, toiletries, household appliances, and every of your daily needs at amazing prices. They also have a restaurant where you can get sumptuous meals and play at the same time. Wow! Indeed that's not all. They also have a games arcade where you can enjoy indoor and arcade games like virtual reality games, snooker, air hockey, PS5, and many more. Can't wait for Friday, 8th of October to rush to Akin Social Center to have the Foodco experience. Foodco is here again. Foodco is here again. Everybody's happy. La la la la la. Fresh 107.9 FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fala. orúkọ sísọ ròyìn ń tẹ̀ ìkànnì fresh ibẹ̀ náà la wà one zero seven dot nine òun gangan lójúpọ̀nà rẹ̀ ó yá o ẹja gbéra kákan lu agbami ìròyìn eléyìí tọkọ sísọ fún ti ọ̀sán tòní ẹja kọ́kọ́ kó látẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ èkó ìlú tó lókun tó tún ṣe bẹ́ẹ̀ lọ́sà wọ́n pé ọ̀rọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ ọgbẹ́nu tán sì kọ́ sí sọ́ńbẹ́ kódà wọ́n pé wá wo eléyìí tó rí i òní iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Èkó ni wọ́n mọ̀ fọ̀rọ̀ ṣe iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Èkó wọ́n ké sí àwọn oníròyìn wọ́n pé ó tó ti ṣẹlẹ̀ ọgbẹnu tán ó sì kọ sísọ ẹ mọ̀ bọ́ o ẹ wá gán ní rẹ̀ kẹ́ ẹ sì jábọ̀ fáráyé káyé ó káyé ó fi kọ́gbọ́n káyé ó fi kẹ́kọ̀ọ́ wọ́n pé ọ̀rọ̀ mọ̀ ti gbẹnu tán máa arákùnrin kan lọ́wọ́ ẹni ọdún márùn ó dín ní àádọ́ta forty five year old ó ní wọ́n pé arákùnrin ọ̀hún o ikezota ebere ni wọ́n pe orúkọ arákùnrin náà wọ́n pe arákùnrin eléyìí tí ọ̀rọ̀ kọ sísọ mọ́ lọ́wọ́ òun òní ń gbé ní àdúgbò tí wọ́n ń pè ní ọ̀sùn gbẹ̀sán lágbègbè ìjìgbò lábẹ́ òrùlé ìpínlẹ̀ èkó wọ́n ní arákùnrin ọ̀hún níṣe lọ́mọ̀dá ọgbọ́n àwérékèlé tó fi wọlé sí arábìnrin kan lára lẹ́ni tí wọ́n pe orúkọ rẹ̀ ní abitina wọ́n ní arákùnrin eléyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ikezota e Ebere wọ́n lòun náà lọ́mọ bẹ̀rẹ̀ sí ní ṣe ní àlàyé lákàtà àwọn ọlọ́pàá tó pé òun ọmọ pé báyìí lọ lórí o àti wípé bí wọ́n ti ṣe ń wo òun yìí ó ní níṣe òun náà ni ẹnìkan lọ́mọ ti dalẹ̀ tó náà rí iná lòun sì fi pinnu o láti fi wo ìwà eléyìí tó gbẹnu tán kọ sísọ fún arábìnrin tọ́rọ̀ kàn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ láti pàṣẹ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Èkó wọ́n pe arákùnrin afurasí tí wọ́n fẹ̀sùn kàn yìí Ikezota Ebere wọ́n ní iná lọ́mọ dá ọgbọ́n àwérékèlé láti wọlé sí arábìnrin kan lára arábìnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abitina wọ́n ní arábìnrin ọ̀hún ní ń tajà ní agbègbè eléyìí tí wọ́n pè ní Fáyẹmí nílùú Èjìgbò nípínlẹ̀ Èkó ìkànnà o wọ́n ní nígbà tí Ikezota Ebere tí ó sì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ́n ní bó ṣe wọlé sí arábìnrin ọ̀hún lára òun náà mọ̀ ní pé ó fi àlàyé fún arábìnrin yìí o ó ní bí arábìnrin yìí ti ṣe wo òun yìí ó ní òun mọ̀ ti ṣègbéyàwó rí àti wípé fún odidi ọdún mẹ́wàá gbáko tóun fi fẹ́ yàwó òun sínú ilé ìyàwó náà kọ̀mọ̀ yé kọ̀ pa fún òun o ó ní ìdí rèé tóun fi kọ arábìnrin náà sílẹ̀ àti wípé ìlànà ti òfin òun lòun fi kọ arábìnrin ọ̀hún sílẹ̀ o ó pé bóun ṣe wá wà yìí òun ti dá dúró gẹ́gẹ́ bí arákùnrin eléyìí tí kò níyàwó kankan lé wọ́n ní arákùnrin ọ̀hún ike sota ebere òun náà lọ́mọ bẹ̀rẹ̀ sí ní dìrẹ́bẹ̀ níwájú arábìnrin abitina tó pé kí arábìnrin yìí kó dákun dábọ̀ kó jẹ́ kí àwọn ọmọ dọ̀rẹ́ àti wípé bí àwọn bá bẹ̀rẹ̀ sí ní dọ̀rẹ́ ó dáhùn lójú o wípé àǹfààní tó pọ̀ òní ń bẹ níbẹ̀ fáwọn méjèèjì wọ́n ní arábìnrin abitina wọ́n ní òun náà fòlòlò fọ́ọ̀n níṣe lọ́mọ̀ ṣe àlàyé ẹ̀ fún arákùnrin orúkọ rẹ̀ tí ń jẹ́ Ikezota Ebere ó pé bóun náà ti ṣe wà yìí kì í mọ̀ ṣe wípé òun ò lọ́kọ rí àti wípé òun ti lọ́kọ ò òun ti bímọ ṣùgbọ́n bá a ṣe ń sọ̀rọ̀ yìí òun ò sí nílé ọkọ o wọ́n ní arábìnrin ọ̀hún àwọn méjèèjì wọ́n sì jọ sọ àsọyépọ̀ ọ̀fẹ́ wọ́n ní ọ̀rọ̀ wọ̀ láàrin àwọn méjèèjì lọ́ba di wípé arábìnrin Tina yìí wọ́n lọ́mọ yóò fẹ́ wọ́n ní nínú ìrìn àjò fẹ́ wọn òun náà ni arákùnrin Ike Zota ebere yìí lọ́mọ bá arábìnrin ọ̀hún ní àjọṣepọ̀ tó sì jẹ́ pé ó tún lo ọgbọ́n àwérékèlé láti gba owó lọ́wọ́ arábìnrin yìí o wọ́n nígbà tí arábìnrin ọ̀hún tí ó tẹnu bọ̀rọ̀ lákàtà àwọn ọlọ́pàá ó ṣe ní àlàyé wípé owó eléyìí tí ṣe ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin seven hundred and sixty thousand naira lówó òun ti ń bẹ lọ́wọ́ Ikesota Ebere tó sì wáá jẹ́ wípé níṣe òun náà ni arákùnrin ọ̀hún lọ́mọ̀dá ọgbọ́n àwérékèlè tó pé káwọn èèyàn kan kí wọ́n lọ rèé jíṣẹ́ o fún arábìnrin Abitina wípé òun ti kí ayé pódìgbà ó ṣe ṣé wọ́n pé bí irọ́ bọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan dondo òun náà ni òótọ́ bá wọ́n ní arábìnrin Abitina ọkọjá lọ sí àkàtà àwọn ọlọ́pàá o nínú oṣù kẹta ọdún 2021 táwa yìí ó sì lọ rèé fi ẹ̀sùn ọ̀hún ó fi tó àwọn ọlọ́pàá létí àmọ́ bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n pé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí lórí ẹ̀sùn náà láti inú oṣù kẹta wọ́n ní wọ́n mọ̀ ti lọ rèé fi kéèlì òfin wọ́n ti lọ rèé fi gbé arákùnrin Ike Zota Ebere ní ìpínlẹ̀ Delta níbi tọ́lọ rèé borí mọ́ tí sì ti ń jayé orí rẹ̀ bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n pé arákùnrin ọ̀hún ó ti wà lákàtà iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti ń bẹ̀ nípínlẹ̀ Èkó níbi tí wọ́n ti pé wọ́n ń bá ìwádìí wọn tẹ̀síwájú wọ́n ní ọgbà tí wọ́n bá sì ti bá ìwádìí débi tọ́ lápẹ̀rẹ̀ wọ́n ní wọ́n ó tì lọ́pọ̀pọ̀ ó di wájú ilé ẹjọ́ o níbi tí ó ti la rèé ṣàlàyé ìntorí lọ́bẹ̀ tó fi wàrù ọ̀wọ́ ọkọ̀ sísọ o lẹ́kọ̀ọ́ àkété ni ibẹ̀ ni wọ́n gbé fìdí rẹ̀ múlẹ̀ wípé ọwọ́ mọ̀ tí arákùnrin kan ẹni ọdún márùn ó dín ní àádọ́ta forty five year old tọ́lọ́ rèé fi ẹnu dúndùn tó fi tan arábìnrin kan jẹ́ abitina lórúkọ rẹ̀ wọ́n ní ọba arábìnrin ọ̀hún ní àjọṣepọ̀ ó tún gba owó eléyìí tí í ṣe ẹgbẹ̀rún lọ́dà ọ̀tàlélẹ́ẹ̀dẹ́gbẹ̀rin seven hundred and sixty thousand naira lọ́wọ́ rẹ̀ lọ́ba pé káwọn kan lọ rèé jíṣẹ́ pé olódì òun ó ti ṣaláìsí o àmọ́ ṣá lẹ́kọ̀ọ́ wọ́n ti padà gbé e nípínlẹ̀ Delta abẹ́ẹ̀rí pọkàn sísọ. So. Download the Fresh FM app on your Android phone, tablet to listen to Fresh FM anywhere in the world. To download, go to Google Play Store and App Store. Search for Fresh FM Nigeria, select the icon, tap, and install for free. Follow the on screen instructions, complete the installation, and get our content anywhere under the sun in real time. The Fresh FM radio app is all in one. You can listen live, watch us live, see our Facebook, Twitter, Instagram posts, and news updates, the Fresh FM Nigeria mobile app can be downloaded on Android and iOS. As you use the Fresh FM app, review and rate our app. We're available 24 7 for more updates. Thank you for choosing Fresh as the best with Oakrest. Foodco is here again. Foodco is here again. Everybody's happy. La la la la la. What is making you so excited? Foodco is opening its 14th store in Abeokuta at Social Center on the 8th of October. Who is Foodco? Foodco is your one-stop shopping mart where you can shop, eat, and play at the same time. They have a supermarket where you can have your groceries, toiletries, household appliances, and every of your daily needs at amazing prices. They also have a restaurant where you can get sumptuous meals and play at the same time. Wow! Indeed this That's not all. They also have a games arcade where you can enjoy indoor and arcade games like virtual reality games, snooker, air hockey, PS5, and many more. Can't wait for Friday, 8th of October to rush to Akin Social Center to have the Foodco experience. Foodco is here again. Foodco is here again. Everybody's happy. La la la la la. Fresh 107.9 FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. sísọ ròyìn tẹ̀ síwájú ìkànnì fresh náà lẹ ti ń gbọ́ wá ìyẹn lórí òkè téńté òkè sáré nílùú Abẹ́òkúta ti ṣe olúlo ìpínlẹ̀ Ògùn ó yá pápákọ̀ ìjà gbéra o eré gbogbo ó di ìpínlẹ̀ Akwa Ibom nípínlẹ̀ Akwa Ibom wọ́n pé ìṣẹ̀lẹ̀ òpin ayé mọ̀ ṣẹlẹ̀ ṣé wọ́n pé nígbà tí òpin ayé bá dé oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ láwọn ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ́ọ̀kì àwọn ìṣẹ̀lẹ̀ àgbọ́kọ a ìṣẹ̀lẹ̀ àgbọ́ta kìjì ní ọmọ ṣẹlẹ̀ wọ́n ní lára arúfẹ́ ìṣẹ̀lẹ̀ òpin ayé ọ̀hún òun náà mọ̀ ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí mọ̀débìnrin kan mọ̀débìnrin ẹni ọdún mẹ́tàdínlógún seventeen year old lẹ́ni tó jẹ́ pé bàbá tó bínú gangan òun náà ni ó fi tìpátìkúkù láti bá ọmọdébìnrin ọ̀hún ní àjọṣepọ̀ tí kìí ṣe kan tí kìí ṣe méjì tí kìí ṣe mẹ́ta wọ́n pé bàbá òun mọ̀ ṣe kinní ọ̀hún débi tí ó kí ọmọ òun mọ́lẹ̀ tó sì fún ọmọ òun lóyún o wọ́n pé kò sì bẹ̀sùbẹ̀gbà láti fi ọmọdébìnrin ọ̀hún sọ̀kò síta lẹ́yìn tó fi ọmọdébìnrin ọ̀hún sí ipò lóyún tán o lágbègbè eléyìí tí wọ́n ń pè ní Eket ní ìpínlẹ̀ Akwa Ibom wọ́n pé ibẹ̀ náà ni ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ́ọ̀kì ọ̀hún mọ̀ ti ṣẹlẹ̀ kódà lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n pé mọ̀débìnrin ẹni ọdún mẹ́tàdínlógún ọ̀hún seventeen year old wọ́n pè náà lórí mọ̀ tí kò yọ tó jẹ́ wípé wọ́n ti dóòlà rẹ̀ o níbi tí ọmọdébìnrin ọ̀hún tó ti gbéra lọ́jọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún nínú oṣù táwa yìí lẹ́yìn tó ti fẹ̀yìn lélẹ̀ tán tó bímọ wọ́n ní náà lọ́mọ ti bẹ̀rẹ̀ sí ní wáwọn èèyàn káàkiri tó pé òun ń tọpinpin o ẹnikẹ́ni tó bá nílò ọmọ iyekíye tí wọ́n bá ṣe tán láti fún òun òun náà ṣe tán o láti gbé ọmọ òun sílẹ̀ ọ̀rọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ ọgbẹ̀nu tó sì kọ sísọ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wọ́n pé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Akwa Ibom wọ́n ní àwọn náà ti gbọ́ sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún kódà lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n pé mọ̀débìnrin ẹni ọdún mẹ́tàdínlógún ọ̀hún òun náà ni wọ́n mọ̀ ti lọ rèé fà lé abilékọ Patricia Ezien Obot wọ́n lòun náà ni wọ́n fà á lé lọ́wọ́ o ẹni tí í ṣe ọ̀kan lára àwọn ọmọ ìgbìmọ̀ àjọ kan eléyìí tí wọ́n pè ní Notovol Foundation tí wọ́n pè ẹni tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ Akwa Ibom wọ́n ní àwọn gangan náà ni wọ́n búra fún àwọn ìgbìmọ̀ yìí o lábẹ́ àjọ ilé tí wọ́n pè ní Notovo Foundation tí wọ́n ní kí wọ́n máa ṣiṣẹ́ tó dídáàbòbò ẹ̀tọ́ tó jẹ́ ti àwọn ọmọbìnrin àti ẹ̀tọ́ ọmọnìyàn nípínlẹ̀ Akwa Ibom kódà ẹni tí í ṣe arábìnrin abilékọ Patricia Ezien Obot wọ́n pé wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé ọmọ gbẹnu tán nígbà tí olóbó ta àwọn tí àwọn sì ṣiṣẹ́ tọ́ láti rí i dájú pé arábìnrin náà ni wọ́n dóòlà rẹ̀ wọ́n ní ọmọdébìnrin ẹni ọdún mẹ́tàdínlógún ọ̀hún ìgbà tó tẹnu bọ̀rọ̀ wọ́n pé ọ̀rọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ ọgbẹ́nu tó kọ sísọ àti pé bàbá àjàrà bùkà eléyìí tó bí ọmọdébìnrin ọ̀hún wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tọpa bàbá náà o wọ́n ní wọ́n dẹ̀dẹ̀ rẹ̀ títí tí ó fi kó sí ọwọ́ àwọn agbófinró ọgbà tí ọwọ́ bá sì ti tẹ̀ wọ́n ni wọ́n ti lọ́pọ̀pọ̀n yóò déwájú ilé ẹjọ́ o níbi tí ó ti la rèé ṣàlàyé ìwọ̀n orí lọ́bẹ̀ tó fi wàrù ọwọ́ ọgbẹ́nu tán o ní ìpínlẹ̀ Akwa Ibom wọ́n ní mọ̀débìnrin kan òun náà ni wọ́n mọ̀ ti dóòlà rẹ̀ ẹni ọdún mẹ́ta ó dín ní ogún seventeen year old níṣe ọmọdébìnrin eléyìí tó jẹ́ pé bàbá tó bí lọ́mọ òun náà ló kì í mọ́lẹ̀ ò tó fi sípò lóyún ó sì tún lé ọmọdébìnrin ọ̀hún ó lé e ta nínú ilé wọn lọmọ ọ̀hún náà wàá bẹ̀sùn bẹ̀gbà lẹ́yìn tó bímọ tán ọmọ bẹ̀rẹ̀ sí ní wá àwọn èèyàn káàkiri ni pé ta ló nílò ọmọ tí yóò gba ọmọ lọ́wọ́ òun iyekíye ó lóun ṣetán láti yọ̀ǹda ọmọ náà kọ́ba òkè kó ṣàánú ẹni o pọ̀ kọ́ sísọ ó tún gbẹ̀nù tán. kíkọ sísọ bí ṣe ń ṣẹlẹ̀ tí ń kọ sísọ gbẹnu lórílẹ̀‐èdè wa nàìjíríà bẹ́ẹ̀ gẹ́lẹ́ oníṣẹlẹ̀ tí ń gbẹnu tán tó sì ń kọ sísọ káàkiri àgbáyé o ẹ̀jẹ̀ agbéra láti orílẹ̀‐èdè wa nàìjíríà ó fẹ́rẹ́ gẹ̀gẹ̀ orílẹ̀‐èdè amẹ́ríkà ibẹ̀ la mọ̀ balẹ̀ sí lásìkò yìí. lórílẹ̀‐èdè amẹ́ríkà wọ́n pé ọ̀rọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ ọkọ̀ sísọ ní ìlú kan eléyìí tí wọ́n ń pè ní florida wọ́n ní ibẹ̀ náà ní ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ àgbọ́takìjì ibẹ̀ lọ́mọ̀ ti ṣẹlẹ̀ wọ́n ní arákùnrin kan ẹni tí wọ́n gbà gẹ́gẹ́ bí alábòjútó fáwọn ọmọ ilé ẹ̀kọ́ kan eléyìí tá a mọ̀ sí Florida High School wọ́n ní arákùnrin ọ̀hún náà ni wọ́n mọ̀ fi kélé òfin gbé lórí ẹ̀sùn eléyìí tó gbẹnu tán kọ sísọ tó wù níwà wọ́n ní arákùnrin yìí tí wọ́n pé kó máa ṣe àbójútó àwọn ọmọ wọ́n ní níṣe lọ́mọ̀ mú ẹ̀rọ ayàwòrán eléyìí tá a mọ̀ sí kámẹ́rà tí máa ń kà nǹkan lẹ̀ wọ́n ní ó wá lọ rèé fi sí ibi kọ́lọ́fín ní yàrá àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ilé ìtọ́jẹ́ obìnrin nílé ẹ̀kọ́ Florida High School gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní arákùnrin ọ̀hún Jeremy Gerald Walker ẹni ọdún mọ́kànléní ọgbọ̀n wọ́n lòun náà lọ́mọ̀ gba ìdájọ́ ilé ìtọ́gbẹnu tako sísọ iyún lọ́jọ́rú Wednesday tó lọ yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní láti inú oṣù kẹfà ọdún ilé ìtawà nù rẹ̀ yìí wọ́n ní náà ni arákùnrin ọ̀hún ló ti bẹ̀rẹ̀ sí ní káwọ́ pọ̀nyìn rojọ́ o níwájú ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ eléyìí tó sílùú Orlando lórílẹ̀‐èdè Amẹ́ríkà wọ́n ní àwọn ẹ̀sùn eléyìí tí wọ́n kà sí lẹ́sẹ̀ òun náà ni àwọn ẹ̀sùn pé kébékèbé ń bẹ láwọ́ arákùnrin ọ̀hún o nínú eléyìí tó ti gbèdánwò láti máa lo àwọn ọmọ kéékèèké kó máa lo àwòrán wọn láti fi ṣe kọ̀tọ́ lórí ẹ̀rọ ayélujára wọ́n fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní níwájú ilé ẹjọ́ náà wọ́n ní wọ́n máa gbé ìdájọ́ kalẹ̀ láti paṣẹ ẹni tí í ṣe adájọ́ níwájú ilé ẹjọ́ ọ̀hún onídàájọ́ Michael Macpherson, wọ́n ní adájọ́ pé gbogbo àwọn ẹ̀rí máa jẹ́ mìíṣó èyí tí ń bẹ níwájú ilé ẹjọ́ láti fi rojọ́ tako arákùnrin náà lọ́mọ fìdí rẹ̀ múlẹ̀ pé arákùnrin yìí ó jẹ̀bi ẹ̀sùn eléyìí tí wọ́n kà sí lẹ́sẹ̀ o wọ́n pe adájọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ilé ìtọ́gbẹnu tán ni wọ́n ní kí arákùnrin ọ̀hún kọ́ sáré lọ rèé fi aṣọ péńpé roko ọba fódìdí ọgọ́ta ọdún sixty years. wọ́n ní bí ọba fi lọ bí ọba fi padà dé ó dájú o wípé arákùnrin ọ̀hún yóò ti kọ́gbọ́n mọ́ ọgbọ́n yóò sì ti kọ́ ẹ̀kọ́ mẹ́ẹ̀kọ́ yóò mọ̀ wípé àwọn ọmọ eléyìí tí wọ́n pé kóun ọmọ sọ yìí àwọn ọmọ tó yẹ kóun ọmọ dáàbò bò ní ọgbẹ́nu tán ó sì kọ sísọ lórílẹ̀‐èdè amẹ́ríkà ó ní ìṣẹ̀lẹ̀ àgbọ́takìjì yẹn ló ti ṣẹlẹ̀ ẹjá ṣojú òpó lẹ̀ bó ṣe yàn kan àbí méjì ká fún lórí ọ̀fẹ́ kẹ́ bá wa dá sí i ní ọ̀sán yìí àwọn ojú òpó tá à ń lò yẹn ò yí padà zero eight zero three three two two ten seventy nine àti zero nine zero seven eight zero zero ten seventy nine. hello. ẹ mọ̀ pé tó bàbá wa. ọpọlọ yóò ní dàrú o. àmì o àtẹ̀yìn náà orúkọ yín àti bíi tẹ̀sí ń bá wa sọ̀rọ̀. orúkọ mi ni àfààní yasi kátàrí yanjú ń pè láti ìlú èkó. eléyìí tí mo ẹ dá sí mi tí wọ́n rán ní àwọn títí ẹ̀sìn yẹn. ọ̀ọ́ hmm. lágbára àti káwà káwà fẹ́rí kí ẹ̀ gbogbo pẹ̀lú tí a o. ọlọ́ba kó sànú wa nílùú ẹ̀wọ̀n o àmì o àmì ẹ̀ pọ̀ ẹ̀ ṣe gan ni àdúpẹ́ ẹ já fẹ́yàn kan péré láǹfààní sí i kó tó di wípé a máa ṣẹ́rí wálé fún tọ̀sán yìí. hello. hello. hello ẹ̀ máa káàsán. ẹ káàsán orúkọ mi ni ọpẹ́lẹ́ mi pẹ̀lú abẹ́òkúta. láti abẹ́òkúta àdúgbò wo lẹ ti ń pè wá nílùú abẹ́òkúta yìí. láti ìsàjẹ́ lábẹ́òkúta. ok à ń gbọ́ yín sà. Ah, ìròyìn tẹ́ka lórí ẹni tó ń fi kámẹ́rà eh, ẹ̀rọ àwòrán sínú ilé fáwọn ọmọ lẹ́yìn akẹ́kọ̀ọ́ yẹn lọ́dẹ̀ hmm. wọn títí ẹ̀ fún wọn. Hmm. ọdún mẹ́rin lókùtò bẹ́ẹ̀ lò ẹgbẹ́ wọn. àwọ̀ ọmọ. tó bá lọ sí ìgbà ẹ ṣe gan ni adúpẹ́ pẹ̀lú ìpè yẹn o náà ni a fi máa daṣọ bo ìtàgé ìròyìn eléyìí tó kọ sísọ fún ti ọ̀sán tòní pẹ̀lú àṣẹ ọlọ́run àwọn akẹ́kẹ́gbẹ́ wa ń bọ̀ bó bá di ní ọ̀sán ọ̀la fún àkọ́tún ìròyìn Waheed Akitayo ló kọ mi ìlú mọ̀ọ́ká pírẹsẹ́ńtà títí ọ̀la òde ọ̀hún mo kí yẹn lẹ́ńbẹ̀ òde lábọ̀. ó ń kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mì lótìtì fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta. ìmọ́tótó ní borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ̀ ṣe borí ooru àyíká tó jíire ní ṣàtọ́kùn fàlàáfíà ẹ ká tọ́jú ilé ká tọ́jú ara wa ká sì tún tọ́jú àyíká wa pẹ̀lú káàrùn àtàìsàn ó lè bá a jìnnà sí wa Fresh FM ló ní ìmọ́tótó ṣe pàtàkì. Fresh one no oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. Another big jam from White Load at the time.